Hey, but to be honest, I don't know this Yabage, but you are give her too much. Too much publicity bíbá o. Mi ò understand yẹn. Good morning, mommy. Ọmọ Adébímpẹ́ Láṣọ̀dúrà. mi ò fún ní publicity o ta ni mo fún publicity to be honest this Iyabeji i don't know this Iyabeji but you are give her too much publicity from medications that woman is okay okay okay eh Iyabeji yẹn ti kú but à ń wá Iyabeji à ń wá I love this bombastic leg of Sunday shirt. Ṣótiyé, à ń wá ó sá lọ ni ó sá lọ. Dọ̀kásì là ń ṣe kíni là ń wá. Amen mọ́mí mọ́mí Adébímpé aláṣọ Adura, MP ni àdúrà ni mọ́mí ṣe láàárọ̀ Sunday fún wa. Mary Olúwa good morning. Bọ́yìn tán bá pè tí wọ́n pè pè pè pè tó hàn rí pè wọ́n lọ sí káàkiri tó rí wọ́n máa dìklẹ́ wọ́n máa dìklẹ́ àwọn tó wọ́n tẹ̀ di pé ẹ̀wá àwọn alágbájá báyìí àwọn orí o bọ́n tó bá pọ̀ lọ́wọ́ ṣígbó ti débẹ̀ ìgbà míì gan wọn ò ní pé wọn gan ti lọ bẹ̀ wọ́n tẹ̀lé wọn fẹ́ wọn fẹ́ kọ fẹ́ tó wà wá jó. ẹni tí mo ní mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ ẹ̀ ìgbà tá a ṣe owó fún àwọn kan lánàá so ẹ̀yin tá a bá fẹ́ máa fún lówó ń sìn nọ́mbà wa ó máa ń wà ń bí báyìí messenger mọ́ ẹ lọ whatsapp because ẹlòmíì máa fi sí whatsapp á tún wá lọ fi sí messenger nírètí wípé bóyá tí n bá ń rí mi kan máa rí mi kan wọn ò dẹ̀ ní mọ̀ pé gbogbo ẹ̀kọ́ ni máa nígbà tá a máa send gbogbo kíní yẹn sìn sí àwọn tó ń bá wa ṣe owó now ẹni yẹn ṣe la ṣe mistake ta send owó sílẹ̀ méjì ọlọ́run wá ṣe ó wá ó wá ó wá fún mi message padà pé ẹ̀ẹ̀mejì la ṣe owó sóhun o ká tó send àkáǹtì mi sí kó bá fọ́ọ̀dù ẹ̀ síbẹ̀ ìwọ obìnrin tó bá wa ṣe bẹ́ẹ̀ yẹn ọlọ́run á bá wa ṣe kíni á bá wa fún yìí àlàáfíà àtẹ̀mí gígùn abami túbọ̀ ṣe fún yín pẹ̀lú ayọ̀ lágbára Ọlọ́run ẹ ṣe thank you for that. Hmm? wọ́n tẹ̀lé wo ni wọ́n fẹ́ kọ tó dúró síwájú wọn fóònù ọlọ́wọ́ ṣe wíwà lọ́wọ́ gbogbo wọn so ibi tẹ́mi kàn ti rí pé ìyá yẹn fẹ́ ó fẹ́ ṣe mistake díẹ̀ pé ó yẹ kán gbé kán declare àwọn méjèèjì wanted wọ́n lè declare àwọn méjèèjì wanted. Mm-hmm. wọ́n sọ lánàá náà wọ́n lè declare àwọn méjèèjì wanted ká ní pé àwọn ẹyẹ náà kì í àpíà ń bẹ̀ ni. ọ̀ lè declare ọlọ́wọ́ síbí wanted reason yìí wípé ọlọ́wọ́ síbí gan bọ́ọ̀ pé gan ń yọjú síbẹ̀ because òun ọlọ́wọ́ síbí ń fẹ́ kẹ́kọ̀ọ́ ní pé à ń tẹ́ bá ní mo ṣe definition tó fi ń mọ ẹni tí ara ẹ̀ bá dẹ̀ mọ́ nìyẹn meanwhile ìwọ lọ rìpọ́ọ̀tù ọlọ́wọ́ síbí wípé ó kidnap ọmọ ẹ wá wò ẹni tó fún tó fi ẹ̀sùn kàn wípé ó jí ọmọ gbé ó ń pààrà station yẹn ìwọ tó wá fẹ̀sùn kànyàn tó jẹ́ pé ìwọ gan lẹ́ẹ̀ kó máa rìn kó máa yan fanda ìwọ ló ń sá kiri because ohun tó is like ó bo ó bo mọ́lẹ̀ ó bo ìyá àbejì ó bo mọ́lẹ̀ àwọn kan máa wá ní pé ẹ ṣó wà Nàìjíríà ni ṣebí instruction tó fún wọn ni instruction tó fún wọn ni. ẹ kí n fún wọn mẹ́sàgì padà náà next time next time next time next time next time next time ẹ gbọ́ ṣe ti gbọ́ àti wọ́n ti pé báyìí ṣe ti gbọ́ mà so bó ṣe jẹ́ nìyẹn. àti wípé a fún yín a ti fún yín ní ìgbà àwẹ̀ a ti fún yín nígbà ìgbà àwẹ̀ náà ṣe bí mo rí kíní tẹ́là yín ni mo rí so ẹ tún ṣe sùúrù ṣe gbọ́. gbogbo tó gbogbo ohun tó tẹ̀ ṣẹlẹ̀ gan pàápàá gan àwọn kan wà lábújá ẹsẹ̀ wọn wọn ọ̀pá wọn ò ní ṣe kọ́ má lọ gbogbo ẹ tó ti bá kéèsì dé ìyẹn lọ́wọ́ ṣe wí kò lè ṣe kó má lọ. òun gan pàápàá gan ó tẹ̀ ti fẹ́ dọ̀gá ó ti fẹ́ di <laughs> kálọ́lọ́pàá ni ó yẹ kó nǹkan ti di commissioner of police ah ẹsẹ̀ ọlọ́wọ́ ṣe gígùn mo gbẹ̀ mí ní zone two zone kìíní kan yẹn ẹ má mọ. ìwọ dọ̀kásì tọ́wọn èèyàn ń gbó bí ajá tó ń ṣe kinní kan kinní kan ẹ rí wípé ẹlòmíì ọ ń bọ́ńbà ẹnájì tí ẹlòmíì ẹlòmíì gan fẹ́ lè pariwo kí ìgbẹ́ kó jáde ń di ẹ̀ àmọ́ àwọn tó jẹ́ pé à ń sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ kéèsì ìyá àbèjì yìí o tá a bá dẹ̀ wo kéèsì ìyá àbèjì àti Muyideen Muyideen pariwo lóòótọ́ ó lè máa sọ pé wọ́n ń tẹ́tí ẹ̀mí òun wọ́n ṣe kinní kan pé ká bá fi ẹnu sí i ṣùgbọ́n ìyá àbèjì ti kú o tìyá àbèjì tó yẹ kí ẹlòmíì sọ̀rọ̀ sí i ṣùgbọ́n wọn ò fẹ́ sòdodo ṣùgbọ́n wọ́n wá ń lọ ṣe kíni wọ́n ti rí i pé Àgbàlá Gabriel ń ṣe blogger ibi ọ̀dọ̀ Àgbàlá Gabriel òun ni wọ́n la ṣe kíni ẹlòmíì gan fẹ́ pariwo ìgbẹ́ fẹ́ lè fò jáde ń di ẹlòmíì ìgbẹ́ fẹ́ lè fò jáde ń di ẹlòmíì mo wo ṣó kan lánàá ìgbẹ́ fẹ́ lè fò jáde ń di ẹlòmíì. and inú ṣó tẹ́lòmíì ń ṣe wọ́n ń fi stáístáí páàsì mẹ́sẹ̀gì gan sí Dorkas yìí náà tọ́nà ń gbèjà ẹ o because kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ sọ irú irú ọ̀rọ̀ Muyideen tí ò fẹ́ ìfarapẹ́ ti ìyá àbèjì tí ò fẹ́ ìfarapẹ́ ṣùgbọ́n most of àwọn èèyàn wọn kì í fẹ́ gbọ́ òdodo ọ̀rọ̀ wọn kì í fẹ́ ṣe kí ni wọn kì í fẹ́ gbòdodo ọ̀rọ̀. ìgbà tó wá ń lọ sábà àwọn èèyàn tó máa wò pé ó máa bẹ́ẹ̀ dá sọ̀rọ̀ yín sìn kí ló fẹ́ kó ṣẹlẹ̀ kí ló fẹ́ kó sọ ṣé kó sọ wípé kí àwọn ọlọ́mọ kó lọ jókòó jẹ́ láì mọrí ikú tó pa ọmọ wọn ni. after all tó bá pé ńgbà tọ́rọ̀ ti ṣẹlẹ̀ ó sọ̀rọ̀ dáadáa ó dé ìdí family house wọn à ah, á dẹ̀ tọ́jú ẹ o a ṣe kíní kan bó tẹ̀ pé nǹkan tó bí a ò ṣe nǹkan fún gan ká tẹ̀ sọ pé o ṣe nǹkan fún hmm, lọ́kàn ẹ kó máa rókì ṣùgbọ́n tó o bá ṣe ṣe kíni wọ́n ní àjòjò wò à àtọ́jú ẹ o lóòótọ́ àwa àmọ́ àwọn ẹyẹ tó ṣú o ṣùgbọ́n àtọ́jú ẹ kíní yẹn wọ́n ní o ti wọ̀ lára ni míwáì tó bá tún lọ bá wọn náà á béèrè pé ìwé tẹ́ ẹ fi gbé lọ sọ́spítù dà ìwé wo ló lè púrúfù pé ẹ fi gbé ìyá àbèjì lọ sọ́spítù kí ni àìsàn tán ló ń ṣe. àwọn ìyá àwọn ọlọ́wọ́ síbí wọ́n gbé ìyá àbèjì lọ sọ́spítù nígbà tó wà lọ́dọ̀ eh, ìjókòó náà ó lọ sọ́spítù ó ṣe jẹ́ pọ̀dọ̀ ti ti ẹnìkan ṣó lọ ti lọ sọ́spítù ibẹ̀ náà dẹ̀ ló ti ṣe kíni ló ti ṣe ẹ̀ sí. àìwá gbé lọ sọ́spítù ibo ló wá gbé lọ ọ̀wọ́n bo ló gbé lọ tó fi separate òun àti ọkọ ẹ̀ ó ní ohun tí ọlọ́run bá so pọ̀ ẹ má ṣe tú wọn ká ìwọ tú tọkọ àtìyàwó ó tú wọn ká. sista Tóyìn good morning sista mi àǹtí Tóyìn ìdúró gangan good morning sista mi. ìwọ mú fámìlì ó ṣe kí ni ó tú ó tú wọn ká. mi fóònù wọbi kan ọlọ́wọ́ ṣe gbá mú fóònù wọbi nothing will happen sórí èèyàn bẹ́ẹ̀ yẹn ó ṣòro láti di ó máa gbé wanted lé lórí ẹni tí wọ́n bá rí òun wanted máa ń wà lórí ẹ̀ dọ́kàsì náà dẹ̀ mọ̀ pé wọ́n ti gbìyànjú tó òun lòun ò dáhùn òun náà ló tún ṣe yìí tọ́tà bá tẹ̀ sọ pé bóyá àwọn ọlọ́pàá ń purọ́ pé bóyá wọn ò wá lóòótọ́ ni lẹ́yìn eléyìí kan ṣèbí ní ibi tó gbé wanted sí ó lọ kọ́mẹ́ǹtì ó lọ kọ́mẹ́ǹtì síbẹ̀ so ẹ máa ti rí pé dọkasi kò kò tí mọ gravity ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. kò tí mọ. kò rí as something tó tó tough. dọkasi rí irọ́ gẹ́gẹ́ bí nǹkan tó jẹ́ wípé bullet proof. hello. ẹ má bínú pé mo sáré ṣe pé ẹ mẹ́kì wọ́n kìíní statement pé àwọn èèyàn kan sọ pé. Eh, Dorcas sí ní Nàìjíríà pé eh, kò sí Nàìjíríà yes the same thing happened to Queen Eji Queen Eji ò sí Naija ọ̀bọ̀tọ̀ lọ́wọ́ síbí ló ń control everything Nigeria but Queen Eji ló ń fi àṣẹ sílẹ̀ gbogbo nǹkan tó síbí máa ṣe so káwọn èèyàn máa sọ pé nítorí kò sí Nàìjíríà kò mọ nǹkan tó ń ṣẹlẹ̀ òun ló ń control àwọn tó ń ṣiṣẹ́ yẹn. òun ni òun ni mo ti sọ ẹ pè mà ok mà ẹ ṣe kò rí assumption tó lè tó lè rún gbogbo nǹkan tóun ti fọwọ́ kó do kò rí bẹ́ẹ̀ ó kàn wọ́n bẹ́ẹ̀ ìbí nàìjíríà ni ẹ̀ẹ́dá mọ́mì wọn kan bá ti bẹ̀ wọ́n tí dáàdi wọn kan bá ti bẹ̀ wọ́n tí lágbájá kan ti sọ tẹ̀ tí tẹ̀mẹ̀dù kan ti sọ tẹ̀ ó ṣeé ṣe kán fòrú. ṣé ẹ̀dẹ̀ rí ní nàìjíríà yẹn a máa ń lo nǹkan kan òun ni wípé bí èèyàn kan bá ṣe bó ẹ má máa rí àwọn tẹ̀ bá sọ wípé oore genuinely kì í pariwo ẹ lọ wádìí ẹ lọ́wọ́ wọn tó bá ń ṣe oore oore tó bá ṣe genuinely kì í pariwo for example ẹ wo ti fóònù tí mo rà yìí mo kàn fẹ́ wá fi fóònù yẹn mo fẹ́ wá fi wọ̀n àti àwọn tó tún fún mi lówó ẹ̀ ohun tí mo ohun tí àwọn èèyàn ti fún mi lọ́ndà tó jẹ́ pé àwọn tó wà lọ́dọ̀ mi ń bí tó fún mi lọ́ndà kò ń ṣe kékeré mo lè ti máa sọ tipẹ́tipẹ́ mi ìṣẹ̀ṣẹ̀ ń sọ ẹ wo gbogbo àwọn tí à ń ṣe fún níwọ̀nba níwọ̀nba tá a tágbára wa ká ń bí òun ní fifty thousand ṣé o fẹ́ ta plantain ní kíní kan o fẹ́ ta kíní ni èèyàn kan ló ní di forty five thousand bíi báyìí tó fẹ́ máa fi ta plantain lásán pé kò máa ta kó máa dín mo tẹ̀ ń wá woman yẹn kí n tẹ̀ bá polówó ẹ̀ fẹ́fọ̀ yẹn sì lè wà lọ́dọ̀ mi ń bí tó o bá jẹ́yàn tèmi tó o jẹ́yàn tèmi tí mo rí pé o ẹ̀ṣẹ̀ ń dìde bọ̀ ẹ́ tí mo dẹ̀ rí pé òun kan mo lè polówó ẹ̀ fún ẹ lọ́fẹ̀ẹ́ mo ti ṣe ń bì báyìí ẹ̀yin èèyàn kàn mọ́ ni mo ti ṣe dáadáa bí oṣù bíi méjì sẹ́yìn mo ṣe mi ì gbowó because mo wò wípé tá a bá jọ ọwọ́ ló ń gbé ọwọ́ ọwọ́ ló ń gbé ẹrù dórí àgbájọ ọwọ́ ló ń gbé ẹrù dórí forty five ló need hundred thousand la kó fún un so ká má ma nkọ́kọ́ tá a bìlífù ní nàìjíríà ni pé torí èèyàn kan bá ti ní òun sọ ó ti ń fi jẹ́ kí n jẹ́ ni o a wá máa lò ó wípé mò ń ṣe oore lóòótọ́ ó jọ oore ṣùgbọ́n kò ń ṣe bí oore business transaction ni. because òun ò lè lo ra ẹ̀ jáde kó ní ẹsẹ̀ ń dùn òun òun fẹ́ kọ́ donate fóun kò ní lè lo ra ẹ̀ ọ̀hún èèyàn kan ló lò. ẹ tó ń fẹ́ ṣẹlẹ̀ láàrin bàbá Alébíoṣù àti bàbá kí lórúkọ ẹ̀ bàbá oníṣọ́ọ̀ṣì kan náà tó ní kinní báyìí tó ń sọ wípé wọ́n gbowó sínú àkáǹtì bàbá yẹn náà kò kó sílẹ̀ bí nǹkan kan mi mọ́ mi mọ́ bọ́ọ̀rọ̀ ń ṣiṣẹ́ lẹ́ mi ìgò kinní ẹ̀yin ní ẹ̀wúrú yẹn pásítọ̀ náà ni bàbá yẹn náà bàbá yẹn náà dẹ̀dẹ̀ máa náà ń ràn òun èèyàn lọ́wọ́ ṣẹ́yìn náà ti rí bí nǹkan yẹn ṣe ń ṣe kinní bó ṣe Nàìjíríà á gbé a máa fi sentiment sí nǹkan tó bá yẹ pé ìlú London ló ti ṣe gbogbo nǹkan tó ń ṣe yìí ṣé ẹ máa máa lè bẹ̀rẹ̀ sí gbogbo yín ẹ máa tẹ̀lé sọ pé ẹ fẹ́ sọ̀rọ̀ kan sọ ìjọba àbígbà tí àwọn tọ́yọ̀ àwọn ọlọ́pàá tó jí tó dájọ́ fún Sọjí ta ló ta ló ta ló yí wọn lọ́wọ́ wò kò sẹ́ni tó yí wọn lọ́wọ́ wò ṣùgbọ́n Nàìjíríà láti lè máa ṣe gbogbo yẹn lórí wípé ọ̀nà ṣoore lórí wípé ọ̀nà ṣoore èèyàn kú sí ìkíà ẹ̀ ẹni tó ní o fẹ́ ṣe lóore pé kí wọ́n lè wà ó dẹ̀ kù sí kíá ẹ̀ ohun tó ṣe ni pé o jáde o ní pé kọ́ wọn mọ ẹ kọ́ mọ nǹkan tó máa sọ kọ́ máa forí gbé ẹrù ẹlẹ́rù kí ni ìtumọ̀ àṣà ṣé ṣé a máa sọ wípé ọ̀rọ̀ ìṣáílẹ̀ ni àbí ká sọ wípé èdìdì ọ̀rọ̀ torí kí ni ó bá yẹn wá àwa máa fi wípé à òkìkí ọmọlógo good morning àwa máa fi ọ̀rọ̀ wípé à ẹ ó ṣe lóore ni ọlọ́mọ ẹ̀kẹ́ hàn ṣoore fún ẹni tí ò ní mọ̀ọ́re ẹ má máa sọ irú kíní yẹn mọ́ ẹ má jẹ́ ká máa sọ mọ́ oore wo ló wá padà ṣe fún àwọn ìyá àbèjì ṣé wọ́n padà kọjá ṣé wọ́n kúrò níbi tó wà mọ́tò tó sọ pé òun fẹ́ gbé fún ọlọ́run láìn ibo ni mọ́tò yẹn wà kàkà kó ṣe kíni kàkà kó ṣoore fún family ó kọ́kọ́ tún ọ̀ka ó kọ́kọ́ lo defied and rules the same nǹkan gbogbo nǹkan tó ń lò yìí òun náà ló máa ń lò nǹkan tó máa ń lò nìyẹn. nǹkan tó máa ń lò òun nìyẹn ṣùgbọ́n wọ́n tó bá jẹ́ kó wọ́ọ̀kì fún ẹni tó bá rí wípé nǹkan yìí ọ̀n lè ráyè hẹ́ńtà ẹ̀ wọ́n á lo divide and rules tó ti lo divide and rules yẹn wọ́n á kojú ìjà méjì síra yín the same thing lọ́fẹ́ ṣe fẹ́ màá ṣe yí tóyìn ìdúró ọ̀gọ̀ngàn sísá mi ṣùgbọ́n èsì tí mo fi òun ni ò bá nínú mu tó fi yójú padà sí mi tó fi tẹ́ nígbà tó ní òun ṣe Tóyìn lóore ẹjọ́ kí ni ká wá sọ pé Tóyìn Ìdó Ọ̀gàngán ṣe fún um, Dorkas ó lóun ṣe lóore one million ṣùgbọ́n kí ni ká sọ pé Tóyìn Ìdó Ọ̀gàngán ṣe fún Dorkas. Lisa Anjorin kò máa ṣe àwa kò ṣe mí kò ṣe Tóyìn torí ta ni torí Dorkas yìí ni tó tún máa sọ lórí ṣóògan ni kò ṣe pé bí ọ̀rọ̀ pé wọ́n ní wọ́n ní ọ̀tọ̀ lọ́rọ̀ tó máa máa ní bàbá lẹ́gbàá na me you dey work for na me you dey work for ó yá ẹ tẹ ẹ bo ẹyin èèyàn ẹ máa lọ ṣí ẹṣọ bàbá lẹ́gbàá ẹ máa lọ ṣí ẹṣọ tóyìn ẹ máa lọ ṣí ẹṣọ ìgbà ó yá kíní kan ẹyin ọmọ mi mo ṣí yín lẹ abẹ́rẹ́ máa ń gbọ́ gbogbo ẹni. ṣùgbọ́n nígbà táṣìírí kan fẹ́ jáde tá a tún ní kíkà bò láṣọ tó wá rí páṣírí yẹn ti wà lọ́wọ́ wa òun ló ṣe rí wa bíi threat tó ṣe wò wípé Tóyìn jọ gangan o àfi kí gbogbo nǹkan tó kówó ọ̀dọ̀ mi àti tó gbà lọ́wọ́ mi o àfi kí gbogbo ẹ̀ kó ṣe kíni kó parẹ́. àfi kí gbogbo ẹ̀ ṣe kíni kó parẹ́. the same thing ló lò pẹ̀lú bàbá àbèjì àti ìyàwó ẹ̀ tó fi gbé wọn kúrò ní ọ̀dọ̀ ọ̀ra wọn mo sọ fún yín pé bàbá àbèjì máa bẹ̀rẹ̀ sí mú àwọn ọlọ́pàá dé àwọn ibì kọ̀ọ̀kan tí tó jẹ́ pé bí wọ́n ti mú rìn dé kò ń ṣe pé bí àbí ìrìn oríkejì o tó jẹ́ pé gbogbo tọ́jọ́ máa ń jẹun jẹ̀dé ẹ rò pé bíyá àwọn ọlọ́pàá fọwọ́ lẹ́rọ̀ ni ẹ rò pé wọ́n fi ọwọ́ lẹ́rọ̀ ni ó dìgbà tí òfin wa ní Nàìjíríà tó ń ṣiṣẹ́ fún mẹ̀kúnnù tó bá ń ṣiṣẹ́ fún olówó àsìkò tó máa bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ fún olówó ti ń fẹ́ dé ẹ rí pé wọ́n ti ń gbé àwọn tó yẹ pé wọ́n máa ń fowó bèèlì ra wọn tẹ́lẹ̀ ẹ rí pé wọ́n ti ń gbé wọn ẹ rí pé wọ́n ti ń gbé wọn. mo sọ fún yín nínú àwọn tó lóun ṣe empowerment fún mo mọ nǹkan tó ẹlòmíín sọ fún mi tó bá pè wọ́n èmi inú wọn àfi tó bá fẹ́ parọ́ èmi ò dẹ̀ ń ṣèṣe pé ẹ lè rí pé kí n sọ pé mo tí wá fi kí wọ́n fẹ́ fi dẹ́sì báyàn jàǹbí rí máa sọ̀rọ̀ ẹnu mi ni ṣùgbọ́n tó bá wá kóòtù mi wrong tó débẹ̀ ẹ rí pé ṣàmọ̀ pé dọ̀kásì nìkan ṣe ló ṣe fi kíní ti tèmi àti ẹ̀wọ̀n ṣàmọ̀ pé mi ì fi ti ẹ̀wọ̀n ṣàmọ̀ pé mi ì tí ì kankan wọ̀n that is me because máa kọ́kọ́ fún ẹ ní gap máa kọ́kọ́ fún ẹ gap ẹ rí i pé tẹ́ ẹ bá wò tẹ́ ẹ bá fẹ́ wò Jami wisely dáadáa ẹ rí i pé ẹni yẹn ìsáyédà kó ti máa tó ṣéèdì yẹn kó ti máa dọ́gbọ́n sọ kí inú ẹ̀ máa dùn bẹ́ẹ̀ ni dọ̀kásì náà ṣe ń ṣe ṣùgbọ́n tí n bá fi lè sọ fún tí n bá fi lè ṣe one ordinary show one show ẹ rí i pé gbogbo wọn tó máa ń gbà á wọn kò ń lọ tán lára wọn ọmọ àmà dọ́lá dọ́lá ẹlòmíṣìn ṣe show ẹlòmíì because nǹkan tẹ́ máa gbọ́ tí wọ́n máa sọ ni wípé ẹyin lóhùn ẹyin lóhùn lẹ́yìn máa gbà <laughs> wọ́n dẹ̀ ti gbàgbé wọ́n dẹ̀ ti gbàgbé nǹkan tó wọ́n sọ ẹyin lóhùn ẹyin lóhùn tó bá ti bọ́ sílẹ̀ kò ṣeé kó tó bá ẹyin ẹyin lóhùn dẹ́ ń sọ̀rọ̀ síyàn ẹyin lóhùn ẹyin lóhùn á sọ̀rọ̀ síyàn tó bá ti bọ́ sílẹ̀ kò ṣeé kó wọ́n ti gbàgbé títí ẹ̀ ṣùgbọ́n nígbà tó bá gba bọ́ǹbù tá a bá sọ bọ́ǹbù díẹ̀ lù wọ́n kíní yẹn kò ń tọ́lẹ̀ nǹkan tí ó ṣe nìyẹn. nǹkan tó ṣe kí madam olúṣọlá good morning ma good morning madam olúṣọlá thank you for yesterday mm, you are a good mother. Mm. and ẹni tó ń wá ìlọsíwájú èèyàn mm. ó kàn yẹ pé tá a bá ti súnmọ́ra wa a kì í mọ a kì í mọ iye ara wa ni many many things wà tó yẹ kájọ máa jàǹfààní lára ara wa ṣùgbọ́n tá a bá wá wò pé ah oyin ó ti sá fún mi kí ní kan mi ẹ̀wọ̀n ń bá jà a ní rí gbà a ní rí gbà so ká má dẹ̀ fi gbogbo nǹkan wò wípé ah ẹlẹ́rìí lélẹ́yìí bínú ẹ̀ ṣe rí no tó o bá súnmọ́ èèyàn mo sọ fún yín pé tó bá ní lágbájá má bá lágbájá ṣe má dẹ́ni ẹ lóhùn ìwọ bá ṣe tó o bá bá ṣe ló máa mọ ìwà ẹ̀ ìgbà tí mo bá dọ̀káàsì ṣe ìgbà tí mò ń bá ṣe lọ́ọ̀kan tí mò ń bá ṣe lọ́ọ̀kan ẹ lè mọ̀ wá ẹ̀ bẹ́ẹ̀ bá ní ẹ̀kan rẹ́rìn ó ń ṣe kíní kan ẹ lè mọ̀ wá ẹ̀ ó dìgbà tẹ́ bá súnmọ́ mi gangan ìwọ tó bá súnmọ́ mi gangan ló máa mọ̀ mí náà ìgbà tí mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ ni mo mọ̀ pé dọ̀kásì ń parọ́ ni mo mọ̀ pé dọ̀kásì ṣe rí ibi tí ó ti piss me off káyọ̀wọ́ gbà wípé ó fẹ́ bẹ́ èmi gangan fúnra mi jà àní woman tó wà ní Germany tá a sọ wípé ó gba godmother yẹn ó dẹ̀ parọ́ fún mi ó dẹ̀ parọ́ ó dẹ̀ parọ́ òun ló sọ fún ẹ wípé nǹkan báyìí ṣe eh, eh, nǹkan báyìí lóòótọ́ báyìí nǹkan báyìí ṣe ọmọ òun lóòótọ́ báyìí ni wọ́n gbé ọmọ ẹ̀ lọ síbì kan lóòótọ́ báyìí náà ah mo wá ń wò wípé báwo ni tó mọ̀ pé òun ja ságà á dẹ̀ sọ orú eléyìí fún ẹ ah ó ní bàbá lẹ́gbàá kíní kan kíní kan mo wò pé ah èmi ẹ mọ̀ tó o bá dẹ̀ ti rí ẹni tó ń parọ́ máa ja ìwọ ṣáà máa ṣe hẹ̀n hẹ̀n hẹ̀n and èèyàn kan ò lè parọ́ kó kó kó kó mú ọ̀rọ̀ àṣírí kó sọ kó wá máa ní ìwọ tó wá yẹn ó kàn wá ní ó rí nǹkan kan gbà lọ́wọ́ mi máa dey play dey play because body language everything ni wọ́n fi kọ́ irú àwa láti ilé mo dẹ̀ máa ń sọ ọ̀rọ̀ tó o bá ti nílé sọ́ńtà má bàa mi sọ o because mi ò láìkí àbòsí mo sọ fún yín several times ohun tí n bá sọ tó bá kù díẹ̀ káàtó tí n bá sọ lẹ́ máa ní lẹ́gbàá n tó sọ ikú díẹ̀ káàtó ọ̀ ó dà ní ìmọ̀ pé kò dà ó yẹ má bínú. that is me. ṣùgbọ́n n tójú yàn ò tó tó wá ń sọ tójú yàn ò tó tó wá ń sọ mo sọ fún yín wípé ní nǹkan tí mo fi gba ọ̀rọ̀ òun àti jòbótúlà ọ̀nà yẹn pọ̀ ìjọ tí alcohol tó involve and tí mo pé lè testify sí àwọn tó bá mi ìfẹ́ ó sọ létí tèmi kó wá lọ mẹ́rù fóun o ti o ti yo o ti yo ba mi soro tanti mo ti mo fi sọ fun ti mo pe pe ati e ma kiki ni happen a de mo pe o ti happen iyo ni duro gan mo iyo ni duro o mo tí onídùúró fi sọ wípé àwọn sọ fún pé ó ní àwọn bọ́ìsì tó máa ń ṣe irú àwọn iṣẹ́ yẹn tẹ́ pé sanwó ẹ̀kọ́ wá sáfìsì ẹ̀ bó bá ṣe fẹ́ ni. ìyá onídùúró mọ̀ ìyá onídùúró tó ń ṣe bíi pé tó ń ṣe tó ń play smart tó ń ṣe bẹ́ẹ̀ ni bóun smart yìí tó jẹ́ pé inú ohun gan tí wọ́n gbélé lọ́wọ́ tó voice note tí wọ́n gbélé dọ̀kásì lọ́wọ́ ó gbóhun onídùúró ń bẹ̀ náà ó gbóhun tó sọ ń bẹ̀ náà ó kàn jọ ń ṣe kí ni wọ́n kàn jọ ń gara wọn ni ọjọ́ ṣe kí ni wọ́n jọ ń gara wọn onídùúró gan ló onídùúró tó fẹ́ máa ṣe bíi pé kí ní pòun dà yìí òun gan ló ní ẹ jáde fún ọ̀gá yín ọ̀gá yín ti wà nù ṣágo ọmọ ọmọ ẹlẹ́nu onílala ọmọ oníbẹ̀lẹ̀ tẹ́ bá tẹ̀ ẹ́ bó ṣe àdírẹ́sì jòbòtúlà ẹ ní láìkì jòbòtú láíláyé yẹ ẹ ní láìkì ẹ ìyẹn èyí onídùúró tó wá ń ṣe pé kínní ẹ ní ṣe kí ni ẹ ní láìkì jòbótúlà ẹ wá wo bí ìrìn àjò yẹn ṣe ń bọ̀ ẹ wo bí ó ṣe ń fi irọ́ ẹ wo bó ṣe láti ilẹ̀ ẹ̀yin ẹ wo ó fi ó ra irọ́ block ó tún wá gbẹ̀yìn irọ́ foundation ó wá ń tò ó ń tò ó ń tò irọ́ yẹn ló ti ń tò bọ̀ ló ti ń tò bọ̀ tipẹ́tipẹ́ ó wá kàn pé kọ́ kàn lórí bí ilé ṣe dàwó ni òun ló dàwó yìí ilé ló dàwó yìí ilé irọ́ tó mọ òun ló ń dàwó lọ́wọ́lọ́wọ́ yìí òun ló ń ṣe kí ni ló ń dàwó lọ́wọ́lọ́wọ́ yìí la ṣe ń béèrè pé kí ni tó pa ìyá àbèjì. Ah, òun náà ṣe bóun mò sọ ṣe ah, òun náà láti tó yìí yìí náà. tó ṣẹlẹ̀ sí ìyá àbèjì. ẹ̀yin kan wá wá ẹ̀ torí pé ẹ fẹ́ ṣe kí ni ẹ fẹ́ kọ́fà òtítọ́ ẹ wá máa wò ó pé ó dàbí bíi tírẹ̀tì fún yín. ẹ lọ́yìn tó yìn. ẹ káàárọ̀ mà yes ma yes ma ah. ṣé n fi ń sí síkà ni. mo kà lórí ètò yẹn mo fẹ́ mo fẹ́ mo fẹ́ ṣípè ọ̀rọ̀ yìí yẹn.